In Jesus' name we pray. ní orúkọ Jésù lágbàdúrà. Father, we thank you for your love for every one of us. Bàbá wa dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ yín fún olúkúlùkù wa. And we thank you for the interest you have in every soul present here. A sì dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ lè tí sí gbogbo àwọn ọkàn tí ó wà níbí lónìí. We bless your name for the grace that has brought us into your kingdom already. A fi ìbùkún fún orúkọ yín fún oore ọ̀fẹ́ yín tó mú wa wá sínú ìjọba yín náà. You know you are watching over every one of us. A mọ̀ pé ẹ̀ ń ṣẹ̀ṣọ́ We are praying, O Lord, as you have desired that we

But we need to hold on to the Lord. Ṣùgbọ́n a nílò láti dìín mú sísìn. Increase our faith, O Lord. Ẹ̀bù sí ìgbàgbọ́ wọ Olúwa. Increase our commitment, O Lord. Ẹ ràn wá lọ́wọ́ ní ìfaraẹnijẹ wa sí. Help us so that none of us will look back. Ẹ ràn wá lọ́wọ́ kí a má ṣe bojú wẹ̀yìn. We're praying that that place you are prepared for us, we shall not miss it in Jesus' name. À ń gbàdúrà pé ibi tí ẹ ti pèsè sílẹ̀ fún wa yẹn, a ò ní pàdánù rẹ̀ lórúkọ Jésù. As you have sent your message for us to beware and to take heed, we will take take heed in Jesus' name. Bí ẹ̀sẹ̀ ránṣẹ́ sí wa pé kí a sọ́ra, kí a sì jẹun tó ń kíyè sára, a ó jẹun tó ń sọ́ra ní orúkọ Jésù. We pray that we will not exchange the eternal life you have given us for anything in this world. A gbàdúrà pé ká má ṣe fi ìyè ayérayé tí ẹ fi fún wa kí a fi ṣe pàṣípààrọ̀ pẹ̀lú ayé yìí. That final day we know that our joy will know no bound. Ní ọjọ́ ìkẹyìn kí ayọ̀ wa kó lè jẹ́ ayọ̀ àyọ̀lé. Help us that will endure to the very end. Ẹ ràn wá lọ́wọ́ kí a lè forí títí dópin. Keep us by your grace, by your power. As we study today, O Lord, we pray that these words will be reaching upon the tables of our hearts. Give us power as we study the word. The power to remain faithful to the very end. In Jesus' name we pray. Today our study brings us to Hebrews chapter 12 from verse 15. Lónìí, ìkẹ́kọ̀ọ́ wa ń wa wá sínú ìwé Bérò oríkejìlá ẹsẹ̀ ìkẹ́ẹ̀dógún. Sorry, from chapter 12 verse 15. ní oríkejìlá láti ẹsẹ̀ ìkẹ́ẹ̀dógún. It says, looking diligently lest any man fail of the grace of God, lest any root of bitterness springing up trouble you, and thereby many be defiled. Ó ní ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe kùnà orí ọ̀fẹ́ Ọlọ́run, kí gbòǹgbò ìkorò kan kí ó má bàa wù sókè sókè kí ó sì yọ yín lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ a rẹ̀ dé àìmọ́. lest there be any fornicator or profane person as Esau who for one muscle of meat sold his birthright. kí ó má bàa sí àgbèrè kan tàbí aláìwà bí ọlọ́run bíi Esau ẹni tí ó ti ìtorí òkèlè oúnjẹ kan ta ogún ìbí rẹ̀. for ye know how that afterward when he would have inherited the blessing he was rejected for he found no place of repentance though he sought it carefully with tears. Nítorí ẹ̀yin mọ̀ pé lẹ́yìn náà ní ẹ̀yìn náà ni àní nígbàtí ó fẹ́ láti jogún ìbùkún náà a nítorí kò rí àyè ronúkúwàdà bí ó sílẹ̀ fi omijé wá gidigidi. These three verses are important verses for every child of God, everyone that has the grace of God in his life to re-examine and to think about, to so meditate upon it that the very blessing of the verses will remain in our lives. Àwọn ẹsẹ mẹ́ta tí a kà í ṣe pàtàkì nínú ìgbésí ayé àwọn ọmọ Ọlọ́run láti lè ṣàṣàrò nínú rẹ̀ àti láti lè ṣe àgbéyẹ̀wò ìgbésí ayé wa nínú rẹ̀. is sounding a note of warning. ó ń láago ìkìlọ̀ fún wa. and you know if there were no danger there would be no warning. ó sì ní láti mọ̀ pé tí ò bá sí ewu ni kì bá ti sí ìkìlọ̀. there are some Christian sectors there is uh, there are some Christian groups who feel there is no danger of backsliding for any child of God. àwọn ẹgbẹ́ kírísítíẹ́nì kan wà èyí tí wọ́n ń rò pé bóyá kò nídìí kan tí a fi láti kìlọ̀ fún wọn torí pé kò sí ewu ìpadà padà sẹ́yìn rárá. Such groups of Christians fail to see the lesson and the study in the study that we are looking at today. Irú àwọn ẹgbẹ́ Kírísítẹ́nì bẹ́ẹ̀ kùnà nítorí pé wọn kò rí ìṣe pàtàkì irú ẹ̀kọ́ tí à ń kọ́ lónìí yìí. Already we have learnt in verse fourteen where it says follow peace with all men and holiness without which no man shall see the Lord. A ti kẹ́kọ̀ọ́ ní ẹsẹ̀ ìkẹrìnlá náà èyí ó sọ pé kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́ torí láìsí èyí ni kò sí ẹni tí ó rí Olúwa. And you will see this is is being addressed to Christians, to the people that already know the law. Ó sì rí pé àwa Kírísítíẹ́nì àwọn tí wọ́n ti mọ Ọlọ́run ni ẹsẹ̀ yìí ń bá sọ̀rọ̀. And these verses we have read today, they are still sounding, in fact blowing a trumpet of warning that everybody will take heed, everybody will hear. Bákan náà ni àwọn ẹsẹ̀ tí a sì ń kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí, ó tilẹ̀ ń fún ìpè nípa ti ìkìlọ̀ pé kí olúkúlùkù wa kí a bá lè kíyèsára nípasẹ̀ rẹ̀. From the beginning of the epistle itself, you find there are warnings. Warnings is being given to everyone. wà á rí pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ́ èpìstélì yìí ó ní a ti ń kìlọ̀ gbọmọgbọmọ fún olúkúlùkù. warnings come to unbelievers and warnings come to believers. ìkìlọ̀ wá fún àwọn aláìgbàgbọ́ àti fún àwọn onígbàgbọ́. look at a few of the warnings we have in the epistle to the Hebrews. ìwọ wo díẹ̀ lára àwọn ìkìlọ̀ èlé tí a nínú ìwé èpìstélì eh, sí àwọn ará ìbẹ̀rù. in Hebrews chapter two verse one. ní ebèrú eh, oríkejì ẹsẹ̀ ìkíní. therefore we need we ought to give the more earnest heed to the things We have offered, that we, that we have offered less than at any time, we should be, we should let it sleep. Nítorí náà, ó yẹ tí àwa ìbá máa fi yè gidigidi sí ohun ọ̀nì tí àwa ti gbọ́, kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan. And then he tells us in verse three how shall we escape if we neglect so great salvation. Ó sì tún sọ ní ẹsẹ̀ ìkẹta pé àwa ó ti ṣe là á bí àwa kò bá ná ní irú ìgbàlá ńlá bí èyí. That is talking to unbelievers. Eléyìí ń sọ̀rọ̀ sí àwọn aláìgbàgbọ́. There is a warning there for the unbelievers that if they reject, if they neglect so great salvation, how will they escape the judgment of the law? Ìkìlọ̀ nìyí fún àwọn aláìgbàgbọ́ nú ẹsẹ̀ yìí pé nígbà tí wọ́n bá kọtí dídí sí ìpè Ọlọ́run èyí tí ó ń pè wọ́n wá sí ìrònú ronúpìwàdà báwo ni wọ́n ṣe là báwo ni wọ́n ṣe bọ́ nínú ìdájọ́ Ọlọ́run. chapter three verse twelve. Take it brethren lest there be in any of you an evil heart of unbelief in departing from the living God. This warning is addressed to those who are brethren, those who know the Lord, and it says, brethren, you should take it lest there be in any of you you. An evil heart of unbelief in leaving the Lord, straying away from the Lord, backsliding, departing from the living God. In chapter four verse one. Let us therefore fear lest the promise being left us of entering into his rest any of you should seem to come short of it. Nítorí náà ẹ jẹ́ kí a bẹ̀rù bí a ti fi ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ sílẹ̀ fún wa kí ẹnikẹ́ni nínú yín kí ó má bàa dàbí ẹni pé ó ti kùnà rẹ̀. You will see there again a warning both for believers and unbelievers. There is a rest abiding, there is a rest waiting, there is a joy waiting at the end of the road. And then he says, you should take it lest you come short of that rest that is prepared and preserved for you. Ní a pé ìkìlọ̀ ẹ wà fún onígbàgbọ́ bákan náà nípa wípé ìsinmi kan dúró dè wá lọ́hùn èlé tí ọlọ́run fúnra ara rẹ̀ ti ṣètò rẹ̀ a sì láti kíyè sára kí a má bàa kùnà irú ìsinmi bẹ́ẹ̀. in chapter four verse eleven. ní orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá. let us labour therefore to enter into that rest lest any man fail after the same example of unbelief. nítorí náà ẹ jẹ́ kí a múra gírí láti wọ inú ìsinmi náà kí ẹnikẹ́ni kí ó má bàa ṣubú nípa àpẹẹrẹ àìgbàgbọ́ kan náà. you see there is telling us a if we do not take heed, if we do not watch our steps, we may fail, we may fall, and then we'll not be able to enter the rest as prepared for us. Orí ó tún kìlọ̀ fún wa níyìí pé tí a ò bá sọ́ra ṣe, tí a ò bá kíyèsára, tí a ò bá yẹ̀wò dáadáa ká tó máa gbé ìgbésẹ̀ wa, ó lè ṣe àkóbá wa pé kí a má lè wọnú ìsinmi rẹ̀. In chapter 3 verse 6, but Christ, as a son over his house, whose house we are, if There is a condition. If we hold fast the confidence and the rejoicing of the hope firm unto the end. Ní orí kẹta ẹsẹ̀ ìkẹfà, ó ní ṣùgbọ́n Kristi bí ọmọ lórí ilé rẹ̀, ilé ẹni tí àwa ṣe bí àwa bá di ìgbẹ́kẹ̀lé àti ìṣògo ìrètí wa mú títí dé òpin. If, you are a sincere child of God. Tí o bá jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́. And you read those verses sincerely. Tí o sì fi tọkàn ọkàn òótọ́ àwọn ẹsẹ̀ yìí. You will know that these verses are telling us there is danger, and therefore there is warning, and therefore he tells you to beware, he tells you to take heed, so you will not fail, so you will not fall, so you will not miss the crown on the end. Ó lè rí wípé àwọn ẹsẹ̀ tí a kà yìí, ó ń kìlọ̀ gbọmọgbọmọ fún wa torí pé bí ò bá sí ewu ni, kò ní sí ìkìlọ̀. Ìkìlọ̀ yìí la láti kíyèsí, nípa ipẹ́ tí a bá kíyèsí yìí, a ó lè tipa bẹ́ẹ̀ wọnú ìjọba Ọlọ́run. That's telling us today in the passage we're looking at from uh, Hebrews chapter 12 and and in verse 15. Ó ló ń sọ fún wa nínú ibi tí a ti ń kẹ́kọ̀ọ́ lónìí nínú Ebéèrú oríkejìlá ẹsẹ̀ ìkẹẹ̀dógún. It says we must look diligently. Ó ní kí a jẹ́ ẹni tí ó ń kíyèsára gidigidi. And then you will see what he says in verse 15. Wà á rí tí ó ń sọ ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún. He says lest any man fail. Ó ní kí ẹnikẹ́ni kí ó má ṣe kùnà. Actually you will see there are three times in this short passage he uses the words lest any ó kíyèsí pé ní ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ olólógbó kí ẹnikẹ́ni nínú ẹsẹ̀ yìí. Look at it in verse fifteen looking diligently number one now lest any man fail of the grace of God. Ó rí ní ẹsẹ̀ yìí pé ó sọ pé ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe kùnà oore ọ̀fẹ́ ọlọ́run. look at it again in verse fifteen looking diligently number two lest any root of bitterness springing up trouble you and thereby many be defiled. ìwọ wò ó nínú ẹsẹ̀ ìkan náà ó ní ẹ máa kíyèsára kí gbòǹgbò ìkorò kan kí ó má bàa hù sókè kí ó sì yọ yín lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ a sì ti pa bẹ́ẹ̀ di àìmọ́. and then as you look at the end of verse fifteen there is no full stop that means there is still a continuation and it means means that it is still connected with the looking diligently. So you have number three, looking diligently. Then in verse 16, lest there be any fornicator or profane person as Esau, who for one morsel of meat sold his birthright. Ó rí pé ní òpin ẹsẹ̀ ìkẹẹ̀dógún àfi say, ìdánidúró síbẹ̀ bí kò ṣe pé àmì tá a fi say, ni pé ẹsẹ̀ yẹn sì say, tẹ̀síwájú wọ ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ìyẹn wá say, ó wá pé àkíyèsí wá say, pé ẹsẹ̀ ìkẹẹ̀dógún ìkẹẹ̀ẹ́dógún àti ẹsẹ̀ ìkẹrìndínlógún yìí wọ́n so pọ̀ mọ́ra wọn ó ní ẹ máa kíyèsára kí ó má bàa sí àgbèrè kan tàbí aláìwàbí ọlọ́run bíi esau ẹni tí ó ti ìtorí òkèlè oúnjẹ kan ta ogún ìbí rẹ̀. he is warning us against backsliding. ó ń kìlọ̀ fún wa lòdì sí ìpadà sẹ́yìn. but he is telling us something more than backsliding. ṣùgbọ́n ó ń sọ tó tún ga ju ìpadà sẹ́yìn fún wa. and there are three steps he traces for us. àwọn ipa ọ̀nà mẹ́ta ló fi lélẹ̀ fún wa ní. he says number one there is backsliding. ó ní àkọ́kọ́ ìpadà sẹ́yìn wà. number two after that backsliding there is degeneration. èkejì onípẹ́ ènìyàn lè yẹ̀bá Puro, lo... Number three, there is apostasy after the backsliding and degeneration. Ìkẹta ó ní pé lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run pátápátá ìyẹn lẹ́yìn ìpadà sẹ́yìn àti yíyẹ̀ bá kúrò. And then that person comes to a point of no return that he cannot come back to the Lord again. Ẹni tó lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run yìí ó ti wá dé àyè pé kò lè padà sí ọ̀dọ̀ Ọlọ́run mọ́. And he uses the example of Esau to tell us that there is a possibility of backsliding, there is a possibility to go from backsliding and go so low you become. become degenerate and reprobate and rejected and then to come to the final end which is apostasy that you even want to come back and there's no chance again to come back. Ó ń fi àpẹẹrẹ Ésáwò hàn wá wípé ó ṣeéṣe fún èèyàn láti padà sẹ́yìn ṣe ìpadà sẹ́yìn nìkan ó ṣeéṣe pé kí èèyàn kí ó dẹni ìtanù nípa ọ̀rọ̀ ìgbàgbọ́ ṣe yẹn nìkan ó lè di pé kí èèyàn kí ó padà kúrò lọ́dọ̀ Ọlọ́run pátápátá débi pé irú ẹni bẹ́ẹ̀ àfẹ́ láti padà sí ọ̀dọ̀ Ọlọ́run kò ní sí tells us that pitiable condition provision in verse 17, For ye know how that afterward, when he would have inherited the blessing, he was rejected, for he found no place of repentance, even though he sought it carefully with tears. Ó ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàdínlógún pẹ̀lú ìbànújẹ́ wípé ẹni yìí nítorí ẹ̀yin mọ̀ pé lẹ́yìn náà àní nígbà tí ó fẹ́ láti jogún ìbùkún náà a kọ̀ nítorí kò rí àyè ìrònúkúwàdà bó tilẹ̀ fi omijé wá gidigidi. We want to diligently study what we were before us today. A fẹ́ fi sùúrù kẹ́kọ̀ọ́ nínú ohun tí a níwájú wa lónìí. Devoting each point to each verse. A máa fi okókó kan lé orí ẹsẹ̀ kan. We're going to look at number one exhortation against backsliding. A wò kókó àkọ́kọ́ ọ̀rọ̀ ìyànjú lòdì sí ìpẹ̀yìndà. And then number two Esau's sale of his birthright. Àti pé kókó kejì títà tí Esau ta ogún ìbí rẹ̀. And then number three examples of losing eternal blessings. Ìkẹta ó ní àwọn àpẹẹrẹ kíkùnà ìbùkún ayérayé. And look at point number one. Ẹ jẹ́ kí a wo kókó àkọ́kọ́. Exhortation against backsliding. Ọ̀rọ̀ ìyànjú lòdì sí ìpẹ̀yìndà ẹ̀yìn dà. Here is the word of the Lord for everyone already in the kingdom of God. Ní o láti rí ọ̀rọ̀ Olúwa fún gbogbo àwa tí a ti wà ní ìjọba Ọlọ́run náà. For the people who are born again. Fún àwọn tí a ti di àjòbí. For the people who are children of God. Fún àwọn tí wọ́n di ọmọ Ọlọ́run. Because as you read this epistle to the Hebrews. Torí pé bí a ti ń ka epistle sí àwọn ará Hébérù yìí. You will not fail to notice that it is written to believers. O ní ṣe aláìmọ̀ pé àwọn onígbàgbọ́ òun lakọ epistle náà sí. And you know that these verses we are looking at, they are not verses that we're reading for unbelievers, they are for us, those who are members of the household of faith. If you are a child of God, you are the one that the apostle is calling unto. He said, Look diligently, lest any of you believers will fail of the grace of God. Tí ó bá jẹ́ pé ọmọ Ọlọ́run ni ọ́, ìwọ gan ni àpọ́sẹ́lì ń kọ̀wé sí pé ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe kùnà oore ọ̀fẹ́ Ọlọ́run. I want you to see that the epistle is written to believers so there will be no doubt in your mind. These are warnings against backsliding for those who are already children of God. Mo fẹ́ kí o lóye wípé èpìstélì yìí àwa onígbàgbọ́ la kọ́ sí kí ó má bàa dàbí ẹni pa ó máa mú múlòmù nípa rẹ̀. Look at Hebrews chapter three, verse one. Ìwọ wo orí kẹta ẹsẹ̀ ìkíní. It says, Wherefore, holy brethren, partakers of the heavenly calling, consider the apostle and the high priest of our profession, Christ Jesus. Ó ní nítorí náà ẹ̀yin ará mímọ́, alábàápín ìpè ọ̀run, ẹgbà ti àpọ́stélì àti olórí àlùfáà ìjẹ́wọ́ wa àní Jésù. Those are believers, they are brethren, they are holy brethren, they are partakers of the heavenly calling. Àwọn onígbàgbọ́ nìyí, àwọn ènìyàn mímọ́ àwọn ará mímọ́ àwọn alábàápín ìpè ọ̀run. chapter three verse twelve. orí kẹta ẹsẹ̀ ìkejìlá. take heed brethren. Ẹ kíyèsára ara. Those are believers. Àwọn onígbàgbọ́ nìyí. Those are members of the family of God. Àwọn ọmọ ẹbí Ọlọ́run lélẹ́yìí. Those are the brothers and sisters in Christ. Àwọn ará lọ́kùnrin àti lóbìnrin inú Kristi nìyí. He says take heed brethren, brothers and sisters, lest there be in any of you an evil heart of unbelief in departing, in straying away, in leaving, in forsaking the living God. Ó ní ẹ kíyèsára ara kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni nínú yín ní lílọ kúrò nínú yíyẹ̀bá kúrò nínú kíkúrò ní ọ̀dọ̀ ọlọ́run alààyè. in chapter six and in verse nine. ní orí kẹfà ẹsẹ̀ ìkẹsàn. he said but beloved we are persuaded better things of you and things that accompany salvation though we don't speak. ó ní ṣùgbọ́n olùfẹ́ àwa ní ìgbàgbọ́ ohun tí ó dára jù bẹ́ẹ̀ lọ ní tiyín àti ohun tí ó faramọ́ ìgbàlà bí àwa tilẹ̀ ń sọ báyìí. you know he is talking to believers he called them believers the beloved. Ó mọ̀ pé ó ń bá àwọn onígbàgbọ́ sọ̀rọ̀, ó pè wọ́n ní àwọn olùfẹ́. And he even said we are persuaded of better things of you. Ó ní àwa sì ní ìdánilójú ohun tó dára jù nípa ti. And he is full of expectation that they will have the things that follow, the things that accompany, the things that are subsequent to salvation. They were saved already. Ẹ ó sì ń sọ nípa wípé wọn ò ní òyìn tí ó tún dára jù nípa wípé wọ́n ti di ẹni ìgbàlànà, wọ́n sì ń wọ̀nà fún èyí tó tún dára jù. In chapter twelve, I'm reading from from verse Ní orí kejìlá, mò ń ka ẹsẹ̀ ìkẹfà. He calls these people the people that God delights in, for whom the Lord loveth, he chasteneth and scourges every son whom he receiveth. It's referring to them as the children of God, sons and daughters of God. Ní olóòtú sọ fún wọn pé nítorí ẹni tí olúwa fẹ́ òní bá wí. a sì máa na olúkúlùkù ọmọ tí ó gbà ìyẹn ni pé ó ń tọ́ka sí wọn gẹ́gẹ́ bí ọmọkùnrin àti ọmọbìnrin olúwa. do you see then that the exhortation against backsliding is directed at believers. ó wá lè rí pé ìkìlọ̀ nípa pé kí á yàgò fún bá àwọn sọ. and look at verse fifteen of chapter twelve looking diligently. ìwọ wá wo ẹsẹ̀ orí kejìlá ó ní ẹ máa it says you are not to be careless in your christian life. ó ń sọ pé o gbọ́dọ̀ jẹ́ it says you are not to take the grace of God for granted he says you are not to say I am saved I am saved therefore there is no reason to be diligent to be careful and to be watchful in my life. gbọ́dọ̀ he says we must be looking diligently. ó ní he says if you don't look diligently do you know any of you can fail scale of the grace of God. ó ní tí o bá jẹ́ ẹni tí ó ń kíyè sára ó jẹ́ mọ̀ wípé ẹnikẹ́ni nínú yín ó lè kùnà orí ọ̀fẹ́ ọlọ́run. he's talking to the people that have already got the grace, grace of God in their lives and he says keep that grace of God embrace that grace of God let that grace of God continue to operate and walk in your life and keep on living and looking diligently so that you will not fail of that grace of God you have received. ó ń sọ wípé ó ń bá àwọn tí wọ́n ti gba orí ọ̀fẹ́ ọlọ́run ń sọ̀rọ̀ wípé oore ọ̀fẹ́ Ọlọ́run tí a ti gbà yìí a mọ́ a ẹni tí ó ń kíyè sára nípa rẹ̀ torí pé láì jẹ́ bá kíyè sára nípa ẹ̀ ó ṣeé kí ènìyàn kó kùnà oore ọ̀fẹ́ Ọlọ́run. And he said backsliding does not stop at just leaving the Lord and failing of the grace of God. He says once that happens be careful now because lest any root of bitterness springing up trouble you. Ó wá ń sọ síwájú sí pé ìpadàsẹ́yìn kìí kàn dúró ní orí ìpadàsẹ́yìn nìkan tí èèyàn bá túbọ̀ kíyèsára ó torí pé láì jẹ́ bẹ́ẹ̀ gbòǹgbò ìkorò ó lè wù nínú ọkàn ènìyàn kí ó sì yọrú ẹni bẹ́ẹ̀ lẹ́nu pẹ̀lú. you know the tree and you know branches and you know the root. ó mọ igi ó mọ àwọn ẹ̀ka rẹ̀ àti gbòǹgbò tó fi múlẹ̀. the branches are visible to be seen because they are external. àwọn ẹ̀ka rẹ̀ a lè fojú nítorí tó hàn gbangba ni. but the root is hidden underground. ṣùgbọ́n gbòǹgbò rẹ̀ nínú ilẹ̀ lọ́nlọ́wà. and the apostle you say, look diligently, so that a root, a hidden root, a hidden selfishness, a hidden kind of murmuring and complaining and backsliding, departing from the Lord, does not start underground and then it will spring up and then other, others will see it eventually. They will even be defiled. Àpòstẹ́lì yìí sọ pé ó ń láti jẹ́ ẹni tó ń kíyè sára gidigidi kí ó má bàa jẹ́ pé gbòǹgbò èlé tí ó ti wà nínú ilẹ̀ ètí èèyàn kò lè fojú rí ṣùgbọ́n tó so mọ́ bíi pé kéèyàn máa sọ̀rọ̀ òdì kó máa kùn tàbí ìpadà sẹ́yìn kí ó má bàá wù sókè nínú rẹ kí ó sì yọ ẹlẹ́nu débi pé ńgbà tí àwọn ẹlòmíì bá rí wọn á mọ̀ ìpè o ti kúrò lọ́dọ̀ ọlọ́run. Moses the man of God in the Old Testament had warned the children of Israel against the same thing. Mose ènìyàn ọlọ́run nínú májẹ̀mú láéláé ó kìlọ̀ ohun kan náà fún àwọn ọmọ Ísírẹ́lì nígbà náà. Deuteronomy chapter twenty-nine verse eighteen. Nínú Deuteronomy orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìdínlógún. Deuteronomy twenty-nine verse eighteen. Deuteronomy orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejì méjìdínlógún. lest there should be among you man or woman or family or tribe whose heart turneth away from the, this day from the Lord our God to go and serve the gods of these nations, lest there should be among you a root that beareth gall or wormwood, kí ẹnikẹ́ni kí ó má bàa wà nínú yín ọkùnrin tàbí obìnrin tàbí ìdílé tàbí ẹ̀yà tí àyà rẹ̀ ṣí kúrò lọ́dọ̀ Olúwa Ọlọ́run wa ní òní láti lọ ìsìn òrìṣà àwọn orílẹ̀-èdè wọ̀nyí kí gbòǹgbò tí ń yọ òróòro àti ìwọ kí ó má bàa wà nínú yín. You see he is talking of something that starts in a very imperceptible manner, in a very hidden manner, in a very secret way. He says, whose heart turneth away from the Lord our God. Ó jẹ́ mọ̀ pé ó bẹ̀rẹ̀ gbólóhùn ọ̀rọ̀ yìí nípa pé àwọn nǹkan téèyàn ò fura sí àwọn nǹkan téèyàn ò kọbi ara sí tí yóò wá bẹ̀rẹ̀ sí ní jẹjáde nínú ayé ènìyàn nípa pé kí irú àwọn ènìyàn yìí kí wọn kí ó kí ọkàn wọn kí ó kúrò lọ́dọ̀ olúwa. backsliding starts in the heart. ìpadà sẹ́yìn máa ń bẹ̀rẹ̀ nú ọkàn. it starts with murmuring in the heart. ó máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìkùn ìkùn lọ́kàn. complaining in the heart. kéèyàn kí ó máa ràròjàre finding fault of the Lord in the heart. giving excuses this in the heart concerning the commandment of God. Expressing being fed up and discouraged and not interested again, it starts in the heart. Questioning the goodness of God and the love of God in the heart. Turning away his eyes and turning away his faith and turning away his trust and confidence in the heart heart from the Lord. Kéèyàn kí ó yí ojú rẹ̀ kúrò nínú ìgbẹ́kẹ̀lé àti ìgbàgbọ́ nínú Ọlọ́run láti inú ọkàn ló ti ń bẹ̀rẹ̀. Secretly thinking there is salvation in another apart from Jesus Christ. Kéèyàn máa dárò ní bòńkẹ́lẹ́ pé ìgbàlá tó ń bẹ ń yàtọ̀ sí Jésù Kristi. Secretly feeling that the whole answer, all the answers are not in the Bible. There may be an answer in another place. Secretly thinking about that in the heart. Kéèyàn máa dárò nú ọkàn láì jẹ́ pé mọ̀ wípé bóyá ọ̀nà àbáyọ kò nínú bíbélì nìkan bí kò sẹ́pọ́ tó wà níbì kan nínú ọkàn ni. secretly feeling that the grace of God is not enough the power of God is not enough depending upon the promises of God is not enough and turning away from the Lord in the heart and turning to another thing. kéèyàn máa dàrò láti inú ọkàn wípé kò nílò láti gbẹ́kẹ̀lé agbára ọlọ́run mọ́ kò nílò láti gbẹ́kẹ̀lé ọ̀nà àbáyọ kúrò ní ìṣòro láti ọ̀dọ̀ ọlọ́run mọ́ kéèyàn tó wá máa gba nǹkan kan rò yàtọ̀ sí ọ̀nà ti ọlọ́run. the person will still be coming to church he will still be mixing with the other believers. believers, but every time the word of God is coming out, in the heart, there is a questioning, there is a murmuring, there is a doubting, there is a rejection of the word of God in the heart, and saying that's all they always say, uh, depend upon the promise of God, look up to the Lord, and you need to get to heaven. They talk about holiness. In the heart, there is a rejection of the word of God, there is a root of bitterness already, bitterness against God, who has not fulfilled all the promises I'm claiming, and bitterness against the church church of the living God who are not uh, taking care of me as I want them to take care of me. Bitterness against even ourselves. Why did I even become a Christian? Why did I put myself in this situation? Why am I with these people of God? The bitterness that is hidden in the heart, eventually it will spring up and then everybody will know that you have gone, you are backsliding. ṣùgbọ́n nínú ọkàn wọn ní gbogbo tí wọ́n bá gbọ́rọ̀ Ọlọ́run, wọ́n á bẹ̀rẹ̀ sí ní ta takò nínú ọkàn wípé ẹ bí wọ́n ṣe máa ń wí gbogbo ìgbà nìyẹn pé ká gbẹ́kẹ̀lé ìlérí Ọlọ́run mo sì gá ìlérí yẹn mú kò ṣiṣẹ́ fún mi torí náà gbogbo ìgbà wọ́n sá ń sọ̀rọ̀ nípa àgbé ayé ìwà mímọ́ irú ẹ̀ níbẹ̀ ìkorò ọkàn yá bẹ̀rẹ̀ nú ọkàn rẹ̀ ngbò bá sì wáyá tó bá jẹ jáde ó ní gbogbo àwọn ènìyàn yóò wà mọ́ pé ó ti kúrò lọ́dọ̀ Ọlọ́run. In Hebrews chapter twelve verse fifteen. nínú He's telling us that that sin eventually will come up ó ní ngbọ̀ bá ṣe kínní yóò wù jáde. lest any root of bitterness springing up. ó ní kí gbòǹgbò ìkorò kan kí ó má bàa hù sókè. it says it will shoot out. ó ní yóò hù sókè. it will become manifest and evident. yóò di ti gbogbo èèyàn ó rí. out of the abundance of the heart the mouth speaks. torí pé láti inú ọ̀pọ̀lọpọ̀ ohun tinú ni ẹnu ń sọ jáde. we cannot cover it up permanently. a lè bò mọ́lẹ̀. Backsliding in heart will eventually be visible and manifest as backsliding in life, in expression, in tongue, in communication, in everything that we do. Ìpadà sẹ́yìn tí ó bẹ̀rẹ̀ láti inú ọkàn ń gbò bá yá ẹnu ó rẹ̀ jáde yóò di tí gbogbo àwọn ènìyàn yóò mọ̀ nípa rẹ̀ pé ẹni ti padà sẹ́yìn. As it springs up, it will trouble you. Bí ó bá ti wá hù sókè, yóò wá yọ ẹlẹ́nu. And then he even says thereby many be defiled. Ó wá ní ọ̀pọ̀lọpọ̀ àsìsí tipa rẹ̀ di àìmọ́. he telling us uh, the truth we already have learnt in 1 corinthians chapter 5, and verse six. ó ń sọ fún wa nípa òtítọ́ tí a ti kọ́ nínú kọ́rìntì kínní orí karùn-ún ẹsẹ̀ ìkẹfà. first corinthians chapter 5, verse 6. your glorying is not good know ye not that a little leaven leaveneth the whole lump nínú kọ́ríntì kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkẹfà ó ní ìṣefẹ́fẹ́ eyín kò dára ẹ̀yin kò mọ̀ pé ìwúkàrà díẹ̀ ní mú gbogbo ìyẹ̀fun di wúwú. backsliding in a member of the family will soon affect if the other members of the family are not careful it will soon affect the other members of the family. ìpadà sẹ́yìn tí èyàn ò bá kíyè sára yóò ṣe àkóbá ọmọ ẹbí ẹlòmíì láti ọ̀dọ̀ ẹbí tó ti bẹ̀rẹ̀. Worldliness in the wife in the woman if if uh, the family is not careful it will soon affect the daughters it will soon affect the children it will soon affect the whole family. Ìbárí ayé nínú ayé ọkùnrin tàbí obìnrin tí ẹbí yẹn ò bá kíyè sára yóò ní í ṣe pẹ̀lú ọmọ lọ́kùnrin tàbí ọmọ lóbìnrin nínú ẹbí náà. murmuring and complaining from the husband from the uh, from the leader the head of the home uh, coordinator is not good church is not good the doctrine is too hard heaven heaven every time that murmuring and complaining coming up from the father coming up from the head of that family if we're not careful it will soon affect all the members of the family. kíkùn àti bíbẹnu ẹ̀tẹ́ èlé tí ó bá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹni tó jẹ́ olórí ẹbí débi pé sọ pé adarí ẹkùn yẹn ò dá ẹ̀kọ́ wọn yẹn tiẹ̀ sí le jù gbogbo nǹkan ni wọ́n mú líle líle tí ó bá bẹ̀ láti ibẹ̀ kò ní pẹ́ kò ní jìnnà tí ó fi tàn dé ọ̀dọ̀ àwọn ọmọ ẹbí náà. once the heart of uh, one of the members of the family is uh, shifted away from the Lord and has departed from the Lord and he goes to dabble into whether it is uh, uh, candle or incense or whatever it is that they are doing now because their heart is no more on the bare promise of the word of God. That will soon affect them. members of the family. Ìpadà sẹ́yìn tí ó bá ti bẹ̀rẹ̀ nínú ọkàn ẹnìkan nínú ẹbí, bóyá irú ẹni bẹ́ẹ̀ ó tasẹ̀ àgẹ̀rẹ̀ lọ síbi wọ́n ti ń jó àbẹ́là tàbí tí wọ́n ti ń sun tùràrí. Ngbò bá yá kò ní pẹ́ kò ní jìnnà tí ó fi tàn ká dọ̀ gbogbo àwọn ọmọ ẹbí náà. He says and thereby many will be defiled. Ó ní nípa èyí ọ̀pọ̀lọpọ̀ a sì ti pa bẹ́ẹ̀ di àìmọ́. In second Peter chapter two verse two. Nínú Second Peter chapter two verse two. And many shall follow their pernicious ways by reason of whom the way of truth shall be evil spoken of. ẹsẹ̀ ìkejì ọ̀pọ̀lọpọ̀ ni yóò sì máa tẹ̀lé ìwà wọ̀bìà wọn nípa àwọn ẹni tí a ó fi máa sọ̀rọ̀ òdì sí ọ̀nà òtítọ́. you see when a big tree falls in the forest it falls on other trees and those other trees are destroyed. ó mọ̀ wípé ìgbà tí igi àràbà bá wó láginjù gbogbo àwọn igbó kéékèèké tó wà láyìíká rẹ̀ ni yóò fara gbá. and when somebody will have been looking up to when he backslides when somebody will have been looking up to when he begins to complain against the word of God when somebody we have trusted and somebody we have, we have appreciated and somebody that has been encouraging us when he backslides, when he says, that's enough for me. I don't want to continue like that. Holiness, holiness is too much. I want to go and take care of the things of the world. When a person like that, when he backslides, many other younger people are, they are disappointed and they will be destroyed. ìgbàgbọ́ tírú ẹni bẹ́ẹ̀ bá padà sẹ́yìn tó bá di pé òun ni ò fara mẹ́ ọ̀rọ̀ ọlọ́run mọ́ tó bẹ̀rẹ̀ sí ní bẹnu ẹ̀tẹ́ lu ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run dájúdájú gbogbo àwọn tó ń bọ̀ lẹ́yìn tí wọ́n ń wò gẹ́gẹ́ bí àpẹẹrẹ irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n á bá rú ẹni bẹ́ẹ̀ padà sẹ́yìn. in first corinthians chapter fifteen. nínú kọ́rìntì kínní orí kẹẹ̀ẹ́dógún. thirty three. ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n. be not deceived evil communications corrupt good manners. kí a má tàn yín jẹ ẹgbẹ́ búburú ba ìwà rere jẹ́. if you think no i'm strong they cannot influence me. tó bá ní ẹ mo jẹ́ alágbára wọn ò lè nípa lórí mi. the grace of God is abundant in me no backslider can influence me. orí ọ̀fẹ́ ọlọ́run I'm holding on to the promises of God I'm so firm in my conviction no backslider can defile me. Whatever they say whatever they tell me and whatever complain I can hear all their murmuring I can hear all their complaining I can hear all their gossips I can hear them everything they are saying against the church and against the doctrines of the Bible I can hear everything it will not affect me. ohun yòówù kan lè máa sọ ohun yòówù kan lè máa wí mo lè máa gbá ogun tí wọ́n ń sọ kán máa sọ̀rọ̀ lòdì sí ìjọ kán máa sọ̀rọ̀ lòdì sí ẹ̀kọ́ bíbélì tàbí àwọn àgbékalẹ̀ ọ̀rọ̀ ọlọ́run gbogbo àwọn yẹn kò nípa kankan lórí mi. that's what some people said before you. ohun tí àwọn kan tí wọ́n ti ṣáájú rẹ ti wí nìyẹn. they said I, I believe on the Lord. wọ́n ní mo gba olúwa gbọ́. that's what they said before you. ohun tí wọ́n wí ṣáájú rẹ nìyẹn. they said I knew the Lord before I married that woman. ẹ wọ́n láwọn mọ olúwa that's what they said before you. They said, I knew the Lord before I married this person. I knew the Lord before this person even became born again. Whatever he's doing, it will never affect me. I will stand till the end. Today they have been affected. Today they are backsliding. Today they are degenerated. Today they are almost in apostasy. Irú àwọn tí wọ́n sọ pé mo mọ̀ pé mo bá Ọlọ́run sọ̀rọ̀ kí n tó fẹ́ obìnrin yìí. kó tiẹ̀ tó dẹni ìgbàlà rárá ni mo tiẹ̀ ti mọ̀. torí náà kò sí nǹkan kan tó lè sọ tó lè túnú kan lára mi irú àwọn tí wọ́n ń lérí tí wọ́n ń léka bẹ́ẹ̀ lónìí wọ́n ti yẹ̀bá kúrò ní ìgbàgbọ́ wọ́n ti won n bee lonii won sẹ́yìn wọ́n ti fi Ọlọ́run sílẹ̀. If you are too intimate with the people that do not know the Lord or with the people that knew the Lord before but they are backsliding and you are listening to their words and you are listening to their murmuring and you are listening to their jesting of the doctrine of holiness and you are listening to the defilement in their lives eventually you are going to be influenced many he will be defiled. tíwọ náà bá bẹ̀rẹ̀ sí ní bá irú àwọn tó jẹ́ pé wọn kò mọ ọlọ́run tàbí wọ́n ti mọ ọlọ́run nígbà wọ́n ti padà sẹ́yìn tó bá bẹ̀rẹ̀ sí ní bá wọn rìn nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí ò ń fetí sí gbogbo àwọn ọ̀rọ̀ àlùfàǹsá àwọn ọ̀rọ̀ èlébù tó ń tẹnu wọn jáde sí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run Eventually you begin to believe a lie. Eventually you be doubting the word of God. Eventually you too will be hypocrisy, but it is true. This thing that these people are saying, why is it that uh, eh, we are only emphasizing holiness and we are not emphasizing deliverance? Eh, Eventually you'll be justifying them. Uh, I can't blame them oh, although they are backsliding, although they are not totally in the world, but uh, the way they have explained to me, I can't blame them at all already you will agree with them and you will be against God. nígbà báyà ìwọ náà máa sọ pé èmi ò rí wọn dá lẹ́bi o torí pé nígbà òṣè pé wọ́n sì ń tẹ̀síwájú wọ́n sì ń lọ sínú ìjọ bẹ́ẹ̀ ni wọn ò padà sínú ayé pátápátá ó yẹ ká gba ọ̀rọ̀ wọn rò nígbà báyà ìwọ náà bẹ̀rẹ̀ sí ní gbọ̀jẹ̀gẹ́ pẹ̀lú wọn. that's why we're told in first Corinthians chapter ten verse twelve. ìdí tí a fi ń láti kì nílọ̀nù kọ́ríntì kìíní orí kẹwàá ẹsẹ̀ nìyí. first Corinthians chapter ten verse twelve wherefore let him that thinketh his time take heed let lest he fall. nínú kọ́ríntì kìíní orí kẹwàá ẹsẹ̀ ìkejìlá nítorí náà ẹni tí ó bá rò pé òun dúró kí ó kíyè sára kí ó má bàa ṣubú. are you born again. so ti di àtòbí. take heed lest you fall. kíyè sára kó o má bàa ṣubú. you have strong conviction in the word of God. o ní ìdánilójú tí ó lágbára ní ọ̀rọ̀ ọlọ́run. take heed lest you fall. kíyè sára kó o má bàa ṣubú. are you saying I know myself. tó bá ń dára rẹ lójú pé o mọ rẹ. I know the day I was born again. mo mọ ọjọ́ tí mo dà tó bí. and I know my conviction I know my consecration. mo sì mọ mọ ìmúlọ́kànlẹ̀ àti ìfàrẹ́nìgbèmí. nobody brought me here nobody can drive me away. kò sẹ́ tó mi wá sínú ilé ìsìn kò sẹ́ tó lè mi jáde. the lord appeared to me directly like he appeared to paul. olúwa farahàn fún mi tààrà bí ó ṣe farahàn fún paul. i am so convinced that nobody can change my mind. ó sì dá mi lójú pé kò sẹ́ tó lè yí mi lọ́kàn padà. other people have said that before you. wherefore let him that thinketh is standeth take heed lest he fall. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti lérí lẹ́ka bẹ́ẹ̀ tẹ́lẹ̀ síwájú rẹ nítorí náà ẹ and so he tells us in Hebrews chapter 12. and now he gives us an example. and it is the example of Esau. in uh, chapter 12 and verse 16. he says lest any man lest uh, there be any fornicator or profane person as Esau who sold who for one morsel of meat sold his birthright. ó má bàa sí àgbèrè kan tàbí aláìwà ọlọ́run bíi Esau ẹni tí ó ti ìtorí òkèlè oúnjẹ kan ta ogún ìbí rẹ̀. Now you see here he brings in fornication and he brings in profanity. Ní ó sọ̀rọ̀ nípa àgbèrè tàbí aláìwà bí ọlọ́run. he is not telling us that uh, that's exactly what happened to Esau but he is bringing a, a similarity between fornication and what Esau did between profanity profaneness and what Esau did. ní iyì kì í ṣe pé bóyá Esau ò ṣe àgbèrè ṣùgbọ́n ó ń ṣe àfijọ ohun tí Esau ṣe pẹ̀lú àgbèrè ó ń ṣe àfijọ ohun tí Esau ṣe pẹ̀lú ìwà ìwà bí ọlọ́run. what What did Esau do? Kí Esau ṣe? Look at his story in Genesis chapter 25. five wo ìtàn rẹ̀ nínú Genesis orí kẹẹ̀dọ́gbọ̀n. And in Genesis chapter 25 from verse 29. nine Genesis orí kẹẹ̀dọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Genesis twenty Genesis orí kẹẹ̀dọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Here we read the story of Esau and Jacob's salt pottage and Esau came from the field and he was faint. Níyìn láti kà nípa ìtàn Esau, ó ní Jacob sì pa ìpẹ̀tẹ̀ ẹsẹ̀ Esau sì ti inú ìgbẹ́ dé ó sì rẹ̀. Do you realize there are times you'll be tired? Ó jẹ́ mọ̀ pé ńgbà míì yóò rẹ̀ ọ́. There are times you'll be hungry. Ìgbà míì ebi ó máa ẹ́. There will be times your body will feel in need. Ìgbà míì àgọ́ ara rẹ yóò nílò nǹkan There are times you think you cannot take another step. Ìgbà míì á dàbí ẹni pé o ò ní lè gbé ìgbésẹ̀ kan There are times you think you have come to the end of the road. Ìgbà míì á dàbí ẹni pé o dé ìkórìta. And it says at such a time remember Esau. Onírúurú àkókò. He came from the field and then he was faint. And Esau said unto Jacob, Feed me, I pray thee, with the same red pottage uh, that uh, for I am faint. Therefore was his name called Edom. Esau Jacob fi ìpẹ̀tẹ̀ rẹ kúpa nìbọ́mi nítorí tí ó rẹ̀ mí nítorí náà ni a ṣe ń pe orúkọ rẹ̀ ní Édómù. At this time the need of his body was the only thing he was thinking about. Ní irú àkókò yìí, ohun tí àgọ́ ara rẹ̀ ṣe àìní olóòrùn nípa ẹ̀. The hunger, the fainting was the only thing that appealed to him. Ebi tí ń pa àti bí ó ti rẹ̀, ó tí ó dàbí ẹni pé ó kà mọ̀mọ́. The need of the present hour, the need of the present moment was the only thing he singled out. He never knew about tomorrow. He never thought about the future. All he wanted to satisfy and to gratify was the pleasure and the demand of today. Ohun tó dàbí ẹni pé ó ń pòǹhàhà tó ń pòǹgbẹ fún lọ́wọ́lọ́wọ́, òun ló jẹ́ lógún, kò ronú nípa ọjọ́ ọ̀la ṣùgbọ́n láti lè tẹ́ ẹran ara rẹ̀ lọ́rùn olókan gbàgbà. You see when the temptation to fornication comes, the person that is being tempted to fornication is not thinking of tomorrow. It's not thinking of the shame. It's not thinking of the judgment. It's not thinking of eternity. It's thinking of the need of the body right now. Ó nígbà tí ìdánwò ti àgbèrè ṣíṣe tí ó bá wá sí ojú ọ̀nà ènìyàn ìgbà míì ẹni tí ó fẹ́ ṣe àgbèrè yìí ohun tó fẹ́ gbádùn nínú àgbèrè yẹn ni ó máa rò nípa ẹ̀ kò ní ronú nípa ìtìjú tí ó mú jáde kò ní ronú nípa ti ìdájọ́ ọlọ́run ṣùgbọ́n ohun tó ń fẹ́ nínú àgọ́ ara gan nígbà yẹn ni ó máa rò. he will only be thinking of the gratification of the flesh he will not be thinking of the salvation of the soul he will not be thinking of the eternal blessing for the redeemed he is only thinking of the present need of the hour. ògo ti ẹran ara ni yóò fẹ́ láti tẹ́ lọ́rùn kò ní ronú nípa ìgbàlọ́ ọkàn rẹ̀ kò ní ronú nípa nípa ti ìyè ayérayé tó ń dúró de tó bá jẹ́ aṣẹ́gun ṣùgbọ́n yóò máa ronú pa tó fẹ́ tẹ́lọ́rùn nípa ti ara. That's why the fornicator is likened unto Esau. Ìdí tí a fi fi Esau wé àgbèrè nìyẹn. And then when a person becomes a profane person, that means he becomes an earthly minded person, not thinking of the spiritual, not thinking about heaven, not thinking about the grace of God, not thinking about the anointing of God upon his life, not thinking about his birthright, not thinking about eternal inheritance, only about the present need of today, that's a profane person. That's why it's likened to Esau. ìdí tí a fi fi Ísà òwe aláìwà bí Ọlọ́run ẹn tí Ọlọ́run ò sínú ọkàn rẹ̀ tí ò ronú nípa ìjọba ọ̀run tí kò ronú nípa ìyè ayérayé tí kò ronú nípa àwọn ìgbádùn tó ń dúró de àwọn ènìyàn Ọlọ́run lọ́run ìdí tí a fi fi Ísà òwe rú ènìyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé ohun tó ń rí lọ́wọ́lọ́wọ́ òun ló ń rò nípa ẹ̀. In verse thirty one and Jacob said sell me this day thy birthright. ní ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n Jacob sí pé ta ogún ìbí rẹ fún oh, mi lónìí. Oh you want pottage sell me your birthright. òun fẹ́ ìpẹ̀tẹ̀ ogún ìbí rẹ fún You want to gratify the flesh, I'll give you, but sell me the birthright. O fẹ́ tẹ ara lọ́rùn, wọ́n fi fún ọ, ṣùgbọ́n ta ogún ìbí rẹ fún You want to solve the problem of the hour, the problem of the day, oh, I'll help you solve that. Sell me your birthright. O fẹ́ yanjú ìṣòro tó dàbí ẹni kó dojúkọ ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ràn lọ́wọ́ láti sin yanjú rẹ̀ ṣùgbọ́n ta ogún ìbí rẹ You don't have any patience to go to the kitchen yourself and spend one hour and wait one hour and be patient for one hour and prepare something yourself. You want something ready already made right now. Send me your birthright. O fẹ́ ní sùúrù láti lọ sílé ìdáná fúnra ara rẹ kó dáná oúnjẹ kó o gbọ́ oúnjẹ níwọ̀nba èyí tí wọ́n pàápàá tí wàá jẹ tí ò sí pé bóyá ní awuyewuye nínú tó bá jẹ́ pé òun fẹ́ oúnjẹ kíákíá ní wàrà ń ṣe sà n ó fi fún ọsùn mọ́ta ogún ìbí rẹ fún mi. When somebody is not thinking about the future, about eternity, he will not think that the price is paying to have something from the world and have something from the devil that that price is too high. nígbà tí èèyàn bá gbàgbé láti ronú nípa ayérayé níbi tí ó dára jùlọ irú ẹni bẹ́ẹ̀ ò ní pé iye tí ó ná òun láti fẹ́ tẹ ẹran ara lọ́rùn èyí òun yóò gbà láti ọwọ́ sátani ó jẹ́ nǹkan tó ga lọ́pọ̀lọpọ̀. Look at the price that Esau was paying for a single meal. ẹ̀yin wo ohun tí ó wá ná Esau lórí Esau lórí ohun tí ó jẹ ní wọ́n. He was going to give up his birthright not for the food that will feed him for the rest of his life not for the food that will feed him for one month not for the food that will feed him for a whole day for a single meal to just satisfy his hunger he was willing to give up the birthright. What a price he paid. ó ta ogún ìbí rẹ̀ kìí ṣe nítorí oúnjẹ tí yóò jẹ títí ọjọ́ ayé rẹ̀ kìí ṣe oúnjẹ tí yóò jẹ fún nǹkan bí ọdún kan gbáko tàbí fún oṣù kan gbáko tàbí fún odidi ọjọ́ kan ṣùgbọ́n oúnjẹ tí yóò kàn jókòó tí ó jẹ láàrin ìṣẹ́jú díẹ̀ tí ó sì gbàgbé pa ẹ̀ ó wá mú ogún ìbí rẹ̀ ó ta ẹwo tó ná. In verse 34 then Jacob gave his Esau bread and pottage of lentils and he did eat and he and drink and rose up and he went his way thus Esau despised Christ his birthright. Ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n nígbà náà ni Jákọ́bù fi àkàrà àti ìpẹ̀tẹ̀ lẹ́ńtílè fún Ísáù. Ó sì jẹ, ó sì mu, ó sì dìde, ó sì bá tirẹ̀ lọ, báyìí ní Ísáù gan ogún ìbí rẹ̀. Anytime you are hungry, please remember there is something at stake ní tí ebi bá ń pọ̀ jọ ó láti rántí pé ohun kan wà tí ó ṣe pàtàkì. anytime your flesh if you are a man your flesh is saying I can't do without a woman I can't do without a woman let me get a woman somewhere remember eternity is at stake. ẹ tí nígbàkúùgbà tó bá dàbí ẹni pé ẹra ara rẹ̀ ń tí ọlọ́gbọ̀gbọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin tó ń sọ pé mi ò lè ṣe láì mọ́rò obìnrin báyìí mi ò lè ṣe láì mọ́rò obìnrin gbogbo bí tí n bá ti máa rí obìnrin rántí pé o fẹ́ ṣe àkóbá ayérayé rẹ̀. and woman I can't wait again this resolution they are talking about uh, I, I must see a man now if I don't get a man now I don't know what I will do I need a man immediately remember eternity is at stake. gẹ́gẹ́ bí obìnrin tí wọ́n náà fà àkékọ́rí pé ẹ n ò lè ṣe kí n má rọ́kùnrin báyìí mo gbọ́dọ̀ gbọ́dọ̀ wá ọkùnrin ní gbogbo ọ̀nà àtúnṣe tí wọ́n ti ń sọ yìí mi ò lè faradà mọ́ mo gbọ́dọ̀ rí pé mo wà lọ́dọ̀ ọkùnrin báyìí tí o bá ti ń ti ṣe ìwárapàpà bẹ́ẹ̀ o láti rántí ayérayé. There are times that some earthly needs, some personal needs, some fleshly needs will become so exaggerated we forget salvation We forget eternal life. We forget eternity. We forget the things of God. We forget what we have got already. And we forget that we are very near eternity now. And you may sell your birthright like that. You may never find it again. Ìgbà míì wà tó jẹ́ pé àwọn àìní èyí tí à ń dojú kọ nínú ayé yìí a máa ń gbé lárugẹ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé a a ó gbàgbé nípa ìgbàlà tí Ọlọ́run fi fún wa a ó gbàgbé nípa ìsinmi ọkàn àti ìbalẹ̀ àyà èyí tá rí gbà nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run nú ayé wa nípa báyìí a wà dijú mọ́rí àta ogún ìbí wa a sì lè mọ́ rí gbà títí mọ́ láéláé. What makes some people backslide? Kí ló máa ń fa sábàbí ìpadà sẹ́yìn lọ ayé àwọn ẹlòmíì? There are some simple, very simple things. Àwọn nǹkan tí ó rọrùn ni. Eh, they disciplined me unjustly, therefore we forget eternity, we forget eternal life. I, I, I, I throw their salvation to them. Even that salvation, I don't want it again. Even that church, I don't want again. Be very careful because of the dissatisfaction and the problem of a day. You want to lose eternity. tó bá jẹ́ pé bí ó ṣe ń báyàn wínú ìjọ wọn nìyẹn torí náà kí wọ́n mọ fọ́ọ̀mù gbàlà wọn kí wọ́n mọ fọ́ọ̀mù jọ wọn mi ò ní wá sínú ìjọ wọn mọ́ nípa bẹ́ẹ̀ wọ́n wá sọ ìgbàlà nù wọ́n á pàdánù ìyè ayérayé nítorí ohun ìgbà díẹ̀. I spoke to that sister. I said, You are the will of God for me. Can I marry you? And the way she replied me, I am going to even teach her a lesson. I will go and marry an unbeliever. I will lose that salvation. I will kick away that salvation. I will marry an unbeliever. Whatever will happen, let it happen. You are selling eternal life. Because of marriage, you will cry for eternity. And then what you have done, I will teach her a lesson. The person you are teaching a lesson may get to heaven and you spend eternity in hellfire. nífẹ́ ọlọ́run fún ẹtí ẹ̀wọ́ bó ṣe dá mi lóhùn ohun tí máa ṣe ní pé máa kọ́ lọ́gbọ́n n máa ti ẹ̀wà fílẹ̀ máa wá lọ sínú ayé máa wá lọ fẹ́ tó ti ẹ̀dá jù nínú àwọn aláìgbàgbọ́ ó fẹ́ kọ́ ẹni yẹn lọ́gbọ́n ó wá fẹ́ tìtorí rẹ̀ pàdánù ìyí ayérayé ó fẹ́ sọ ìgbàlànù ẹni tó sọ pé ó fẹ́ kọ́ lọ́gbọ́n yẹn òun á lọ síjọba ọlọ́run ìwà wa lọ sọ́run àpáàdì. Whenever there is any problem that the devil is making you to say leave the church Leave that salvation. Leave the Bible. Leave eternal life. And uh, damn the consequence. Remember, he knows what's ahead of you. He is wanting you to sell your birthright because of a need of the moment, a need of the hour. Be patient and stay where you are. Even if the hunger is there, even if the barrenness is there, even if the joblessness is there, even if the lack of education is there, even if the need of your life is there, wait for the Lord and leave everything in the hands of the Lord because because of eternity, because of your soul. Nígbà míì, ètí èṣù bá kẹ́lẹ́kọ́lẹ́ mú èrò sọ nínú ọkàn rẹ̀ wípé ohun tó yẹ kó o ṣe ní ìsìn ní pé kó o fi ìjọ yẹn sílẹ̀ kó o kúrò láàrin wọn kó o sọ ìgbàlànù nítorí pé kò sí owó kò sí oúnjẹ o ò níṣẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ló ráyà fẹ́ torí ìyàgàn tó o ní ó ń láti mọ̀ òdájú wípé ohun tí èṣù ń gbìyànjú láti ṣe ní pé ó fẹ́ gba ìgbàlà sọnù lọ́wọ́ rẹ torí pé mọ ohun tó dúró dì ọ́ ní ìjọba ọlọ́run tó bá lè forítì títí dópin torí náà o gbọ́dọ̀ forítì o gbọ́dọ̀ tẹ̀síwájú kí o bá lè gba èrè ní ìkẹyìn. in Mark chapter eight verse thirty-six. nínú máàkù orí kẹjọ ìkẹrìndínlógójì. for what shall it profit a man if he shall gain the whole world and lose his own soul. Èrè kí ni fún ènìyàn bí ó bá jèrè gbogbo ayé tí ó sì sọ ẹ̀mí rẹ̀ nù? What did it profit Esau? that he gained that pottage, a meal of a time, of a period, of a single meal, and then he lost the birthright. Èrè kí ni Esau jẹ nínú jíjẹ ìpẹ̀tẹ̀ tí ó jẹ tó jẹ́ pé oúnjẹ ẹ̀kan ṣoṣo ni tó sì wá pàdánù gbogbo ìbùkún rẹ̀. What shall it profit a man even if he becomes the most popular in the city, in the state, in the nation, in the continent and he loses his own soul? Èrè kí ni fún ènìyàn tí ó bá di gbajúgbajà ènìyàn tí gbogbo àwọn ènìyàn mọ̀ ní ìlú tàbí ní orílẹ̀-èdè tàbí ní àgbájọpọ̀ orílẹ̀-èdè kan tírú ẹni bẹ́ẹ̀ wá sọ ẹ̀mí rẹ̀ nù. What shall it profit if you marry Miss Nigeria and then you lose you lose your own soul? Kí ni èrè tó wà nù pé kó marry the richest man in town and then you lose your own soul. kó and get a job by giving bribe get a job by giving your body into immorality and then you lose your own soul. tàbí pé kéèyàn rí iṣẹ́ nípa pé kó fún wọn ní owó àbẹ̀tẹ́lẹ̀ tàbí gẹ́gẹ́ bí obìnrin ojọ̀wọ́ ara rẹ fún wọn láti tẹ́ ìfẹ́kúfẹ́ ara wọn lọ́rùn ká tó fún ẹni ká wá pàdánù ẹ̀mí. or what shall a man give in exchange? for your soul. Ní ẹsẹ̀ ìkẹtàdínlógójì tàbí kí ni ènìyàn yóò fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀. There are many people today that run after the material things of the world and then they lose their souls. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n lé gbogbo àwọn dúkìá ayé káàkiri tí wọ́n sì ń pàdánù ẹ̀mí. In first Timothy chapter six. Nínú Timothy orí kẹfà. Reading from verse nine and verse ten. À ń ka ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá. But they that will be rich fall into temptation and a snare and into many be foolish and not for lust, we in destruction and perdition. Ṣùgbọ́n àwọn tí ń fẹ́ di ọlọ́rọ̀ a máa bọ́ sínú ìdẹwò àti ìdẹkùn àti sínú wèrè ìfẹ́kúfẹ́ púpọ̀ tí pani lára irú èyí tí máa ń rí ènìyàn sínú ìparun àti ègbé. For the love of money is the root of all evil. For the love of money is the root of all evil. nítorí ìfẹ́ owó ni gbòǹgbò ń búburú gbogbo nítorí ìfẹ́ owó ni gbòǹgbò búburú. the love of money that will not allow us to have quiet time in the morning is the root of all evil. ìfẹ́ owó tí kì í fi àyè gbà ọ́ láti ní àkókò ìdákẹ́jẹ́ láàárọ̀ ó ní. the love of money that will make us to seek work and go to a place where there is no bible a place where there is no sound teaching a place where we cannot have the fellowship of the brethren but i have been looking for work this is the only work i get now i cannot say because of salvation because of church i will not. not take the work. I've been looking for it for a long time. The love of money is the root of all evil. Ìfẹ́ owó ètí máa ń mú wa wáṣẹ́ síbi tí yóò jìnà síbi tí a ti máa gbẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run níbi tí a ò ti ní láǹfààní àti ní ìdàpọ̀ pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run mọ́. Ìfẹ́ owó ètí máa ń mú ní lọ jìnà síbi tí a ti máa láǹfààní àti máa ní ìdàpọ̀. Irú nǹkan wọ̀nyí ó ní ìdẹ́kun gbogbo. How many people in search for money? They go here, they go there, they go to various places, and they leave their wives here in, uh, in the city, and then in the places they go while they're looking for money, uh, the result is that they fall into temptation over there, salvation is gone, the knowledge of the word of God is gone, is gone, by the time they come back, they are completely empty, there's no more salvation again, you can see it on the face of the man, he went for money, maybe he got money, but he lost something greater than money, where are you today? nínú àwọn ènìyàn tó jẹ́ pé nítorí ìfẹ́ owó wọ́n lè wáṣẹ́ lọ sí ibi tó jìnà wọ́n á fi ìyàwó àti àwọn ọmọ wọn sílẹ̀ ní ìpínlẹ̀ Èkó wọ́n lè lọ sí ọ̀nà jíjìn rere ibi tí wọ́n ti gbé ń wá owó káàkiri wọ́n subú sínú wọ́n padà kúrò lọ́dọ̀ ọlọ́run bó tilẹ̀ jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ bá padà wá sí ìpínlẹ̀ èkó a lè rí polówó ń tòótọ́ ṣùgbọ́n ẹ ó rí lójú rẹ̀ pé ó ti sọ ìdàpọ̀ pẹ̀lú ọlọ́run. But the love of money is the root of all evil which while some coveted after they have erred from the faith they were in the faith before they were born again before they have erred from the faith they have pierced themselves through with many sorrows. nítorí ìfẹ́ owó ni gbòǹgbò ń búburú gbogbo èyí tí àwọn mìíràn ń lépa tí a sì mú wọn sáko kúrò nínú ìgbàgbọ́ wọ́n ti wà nú ìgbàgbọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n a ti mú wọn sáko kúrò nínú ìgbàgbọ́ wọ́n sì fi ìbìnújẹ́ púpọ̀ gún ara wọn ní ọ̀kọ̀. like he saw they left spiritual riches and they went after carnal pleasure. Gẹ́gẹ́ bí Esau, wọ́n fi ọrọ̀ ti ẹ̀mí sílẹ̀, wọ́n sì ń wá ìgbádùn ti ara kiri. They lost their salvation because they were looking for physical gratification of the flesh. Wọ́n fi wọ́n sọ ìgbàlá wọn nù nítorí pé wọ́n ń wá ìfẹ́kúfẹ́ ara láti tẹ́ lọ́rùn. They were more concerned about the satisfaction of the body than their soul. Wọ́n ní ohun tí ó dùn ọ́ lọ́kàn jù nípa ti ìtẹ́lọ́rùn ara ara ju ti ọkàn wọn lọ. As earthly comfort was exaggerated planted in their mind more than heavenly consolation. Àwọn ìtura ti ẹran ara ó jẹ́ ti agbélárugẹ ju ògo ti ayérayé nù ọ̀pọ̀ wọn lọ. And what they can have today, what they can get in this life, that was of more importance to them than the approval of God for their lives. Ohun tí wọ́n sì lè rí lónìí tàbí ohun tí wọ́n lè gbà nínú ayé yìí, ó ní ó dàbí ẹni pé wọ́n kọ́wọ́ tìlẹ́yìn ju ìtìlẹ́yìn Ọlọ́run lọ. That's why the epistle to the Hebrews chapter twelve is warning us. Ìdí nìyí tí èpìsẹ́lì sí àwọn ará Ébẹ́rù orí ń kìlọ̀ fún wa. It says looking diligently lest any man fail of the grace of God lest any root of bitterness springing up trouble you and thereby many be defiled. Ó ní ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe kùnà orí ọ̀fẹ́ Ọlọ́run kí gbóǹgbò ìkorò kan kí ó má bàá hù sókè kí ó sì yọ ilẹ̀nu ọ̀pọ̀lọpọ̀ asìtípa rẹ̀ di àìmọ́. And then he says, lest there be any fornicator, any profane person as Esau, who for one morsel of meat sold his birthright. Ó wá ń sọ síwájú ó ní kí ó má bàá sí àgbèrè kan tàbí aláìwà bí Ọlọ́run bíi Esau ẹni tí ó ti ìtorí òkè lé oúnjẹ kan ta ogún ìbí rẹ̀. You see, he would have inherited the blessing, but he could not. Kì bá jogún ìbùkún yẹn ṣùgbọ́n kò lè jogún rẹ̀ mọ́. You know that he was uh, the firstborn of Isaac. O mẹ̀ pé òun ni àkọ́bí fún Ísáàkì. The blessing God had given to Abraham passed on to Isaac, and the blessing should have passed on to Esau. He had sold the birthright, that's why it went to Jacob. Ìbùkún tí Ọlọ́run fi fún Ábúráhámù, ó wá sórí Ísáàkì, bẹ́ẹ̀ ni kìbá sì kọjá sórí esau ṣùgbọ́n gbà tó ta ogún ìbí rẹ̀ ó wá wá sórí jacobu. christ the saviour the redeemer would have come through the line of esau but he had sold his birthright so christ came through the line of jacob. kristi olùràpadà wa kìbá wá nípasẹ̀ esau ṣùgbọ́n gbà tó ti ta ogún ìbí rẹ̀ ó wá láti jẹ́ pé nípasẹ̀ jacobu ni kristi ti wá. the god of heaven would have been called the god of abraham isaac and esau but no he had sold his birthright it's not the god of abraham Isaac and Jacob. ọlọ́run ọ̀run àbá máa pè ní ọlọ́run abrahamu ọlọ́run isaki àti ọlọ́run esau ṣùgbọ́n gbà tó ti ta ogún ìbí rẹ̀ àwọn pè ní ọlọ́run abrahamu isaki àti jacobu. through esau all the families of the earth should have been blessed but no he has sold his birthright it is not through abraham to isaac and to jacob that now the families of the earth have been blessed in the gospel of the lord jesus christ. nípasẹ̀ esau láti bùkún fún gbogbo ìdílé ayé ṣùgbọ́n gbà tó ti ta ogún ìbí rẹ̀ ó wá láti jẹ́ pé látòrí abraham sórí isaki látòrí isaki dórí jacobu láti wá bùkún fún gbogbo ìdílé ayé. the very gates of the new jerusalem now twelve of them their man will the twelve tribes of israel israel is jacob all those gates should have been man with the sons of Israel he had sold his birthright it went on to jacob. àwọn ẹnu bodè méjèèjìlá tó wọ ìjọba ọlọ́run ó lákọ orúkọ ẹ̀yà kọ̀ọ̀kan nínú àwọn ọmọ israeli sí ọmọ pé jacob ló ń jẹ́ israeli ṣùgbọ́n orúkọ àwọn ọmọ esau láàbá fi síbẹ̀ ṣùgbọ́n nígbà tó ti ta ogún ìbí rẹ̀ ńkọ́. the everlasting covenant that God had made with Israel he will gather them all over again from all the earth that everlasting covenant should have been made with Esau he had sold his birthright the everlasting covenant is now turned to Jacob to Israel. májẹ̀mú ayérayé ètí ọlọ́run ti bá àwọn ọmọ israeli dá wípé òun yóò tún kó wọn jọ jọ pọ̀ káàkiri gbogbo àgbáyé kìbá jẹ́ májẹ̀mú tí ìbá ṣe mọ́ ìsáù lórí ṣùgbọ́n gbà tó ti ta ogún ìbí rẹ̀ kò láǹfààní yẹn mọ́. he lost it because of one meal. ó pàdánù rẹ̀ nítorí oúnjẹ ẹ̀kan tó he lost it because of what he put in his mouth. ó pàdánù rẹ̀ torí tó fi tó fi sí rẹ̀. he lost it because of the gratification of the flesh. nítorí ògo ẹran ara lásán ló fi sọ́nù. what are you trying to lose? what are you trying to despise because of food because of money because of the material things of this world? kí ló wá dé tí o fi fẹ́ kẹ́gàn tàbí tó fẹ́ pàdánù ohun tí ó ṣe yẹ bí ẹnu ọ̀rọ̀ ọlọ́run torí oúnjẹ tàbí ohun ayé yìí. in uh, Hebrews chapter twelve verse seventeen. nínú Hébérù orí kejìlá ìkẹtàdínlógún. it says for ye know how that afterward when he would have inherited the blessing he was rejected for he found no place of repentance though he sought it carefully with tears. ó ní nítorí ẹ̀yin mọ̀ pé lẹ́yìn náà àní nígbà tí ó fẹ́ láti jogún ìbùkún náà a ọ́ nítorí kò rí ààyè ìrònúpìwàdà bó tilẹ̀ ti fi omijé wá gidigidi. he realized it too late. ó ó ó pẹ́ jù kó tó mọ̀. he had sold it before he knew the value of what he sold. ó ti tà tán kó tó mọ ohun tí ó tà. he gave it away and gave it all before he knew the importance and the eternal value of what he had given away. ní owó pákú lókè láì bìkítà kó tó di pé wá pàpà wá mọ̀ ìṣe pàtàkì tó kà. when he realized how valuable the blessing was when he realized all the things things that are associated and attached unto that blessing, unto the birthright, he ran after that thing again, wanted to get it again, it was too late. Ìgbà tó wá di mímọ̀ fún iṣẹ́ pàtàkì ogún ìbí tó tà tó wá mọ ìṣe pàtàkì rẹ̀ ó sáré lé e bíi pé kó rí ìgbà ṣùgbọ́n ó ti pẹ́ jù fún He sought it carefully with tears. Ó fi omijé wà gidigidi. He cried bitterly. Ó sunkún kíkorò. It was too late he couldn't have it again. Ṣùgbọ́n ó ti pẹ́ jù kò lè ní mọ́. You know there are some backsliders like that. Ó mẹ̀ pé àwọn apẹ̀yìndà kan wà bẹ́ẹ̀. They backslide for a moment of time. Wọ́n padà sẹ́yìn ní sáà kan. After that backsliding they realize what have I done. Lẹ́yìn ìpadà sẹ́yìn wọ́n á mọ tí wọ́n ṣe. I am empty now. Wípé mo ti sófo báyìí. I am dry now. Mo ti gbẹ báyìí. And there is no there is no grace of God in me again. Kò sóore ọ̀fẹ́ Ọlọ́run náà ayé their eyes open all of a sudden. Ojú wọn là lójijì. What have I gained with this fornication now? Kí láǹfààní tí ń bẹ́nu àgbèrè tí mo ṣe yìí? What have I gained with this adultery now? Kí láǹfààní panṣájà tí mo ṣe yìí? This useless money that is in my hand, I don't even want it again. What am I going to do with this money? Owó tí ò wúlò tí mo kó jọ yìí, mi ò tiẹ̀ fẹ́ mọ́ kí mo fẹ́ fowó ìṣe báyìí. They look back to the things they have left. Wọ́n wọ́n gbojú wẹ̀yìn wo tí sọnù. They look back to the things they have lost. Wọ́n wo tí wọ́n ti sọnù. And for some of them, they are not naturally able to come back to where they, they were before. Fún That's why the one the word of God is warning us. That we should be very very careful. So that we do not lose what the Lord has given unto us. It wasn't Esau alone. There were some other people in Bible days. You remember Balaam? He was a prophet of God. He prayed prayed a great prayer. Ó gbàdúrà gidigidi. Look at it in Numbers chapter twenty-three. Ìwọ wò nínú Númérì orí kẹtàlélógún. And in verse ten. Ní ẹsẹ̀ ìkẹwàá. How Balaam prayed a prayer. Bí Bálámù ṣe gbàdúrà. And he said in verse ten, who can count the dust of Jacob and number the fourth part of Israel? Let me die the death of the righteous and let my last end be like his. Ó ní ta ni ó lè ka erùpẹ̀ Jákọ́bù àti iye ìdámẹ́rin Ísírẹ́lì. already he was on the wrong territory. ẹ he was in the wrong place. he had given up the way of the Lord. he looked at Israel. he looked at the beauty of holiness. and he looked at the end of the righteous. he said oh Lord can I retrace my step. can I die the death of the righteous. and my, my end will be like the end of the righteous. righteous. He died a sinner. He's crying in hellfire right now. He wanted it, he couldn't get it. Ó You know it is like not for some people. While the Lord is still talking to them, they will not take care. When they have lost it is when they will be seeking for it again. In 2 Timothy chapter 4 verse 10. Nínú ẹsẹ̀ ìkẹwàá. second timothy chapter four verse ten. timothy kejì orí kẹrin ẹsẹ̀ ìkẹwàá. for demons has forsaken me having loved this present world. nítorí démà ti kọ̀ mí sílẹ̀ nítorí tí ó ń fi ayé ìsinsìnyí. he that is a friend of the world is the enemy of God. ẹ̀kẹ́ tó bá jẹ́ ọ̀rẹ́ ayé ọ̀tá ọlọ́run ni. demons was once a child of God. démà ti fìgbà kan jẹ́ ọmọ ọlọ́run. he was once a fellow worker fellow labourer with Paul the apostle. ó ti fìgbà kan jẹ́ alábàáṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Paul apostoli. he was once a beloved brother, a devoted worker. But the world began to appeal to him. He began to see some beauty in the world. He began to feel why have we left all these things behind and we are just going about a missionary journey. Ó wá ń rònú After that he said, uh, I'm sorry Paul, uh, you can take that crown, you can take that heaven, you can take that glory alone by yourself. I think we're missing something in the world. I think I need to go back into the world. Ìgboyà ló àti Are there no people like demons today? wá Who was serving the Lord? with all their soul, with all their mind, with all their strength? gbogbo ipá non-believers knew that they were totally devoted to God. Tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé àwọn aláìgbàgbọ́ gan mọ ìfaraẹnijì wọn sí Olúwa. It was like they had the vow of the Nazar of the Nazarene Nazarite upon them. Nígbà kan ẹ̀jẹ̀ eh, Nazari wà lórí wọn. But today they have gone back into the world. Ṣùgbọ́n ní ìsìn wọn ti padà sínú ayé. Today they cannot pray. Wọn ò lè gbàdúrà mọ́ lónìí. Today there are no tears of repentance. Kò sí ẹkún ìrònú fún àdámọ́. Today there is no joy of salvation. Kò sí ayọ̀ ìgbàlà mọ́. They are forsaking the people of God. Wọ́n ti kọ àwọn ènìyàn Ọlọ́run sílẹ̀. They are forsaking some. wrong doctrine, they have gone back into this present world. What a pity for them. And the trumpet will soon sound. And when, where will they be? They know the story. Ah, they know the doctrine. They know the warning. They knew the joy before. They used to think about the coming of the Lord with joy. Now, whenever they hear that the Lord is coming, sorrow will fill their heart. nísìnyí tí wọ́n bá ti gbọ́ pé olúwa ń bọ̀ bẹ́ẹ̀ ni ìbànújẹ́ ọkọ̀ wọn. one of these days we will be gone. láìpẹ́ yìí a ó lọ. they will not see us again. wọn ò ní rí wa mọ́. they may even run to this church. wọ́n lè sáré wá sínú ilé ìsìn náà. the church will be empty. ilé ìjọsìn àkókò. they will not hear anybody to preach to them. wọn ní rẹ́ni kankan tí ó wà. they will kneel down on, the bench there. wọ́n á kúnlẹ̀ lórí àgbá níbi. they will try to pray like they used to pray when they were here. wọ́n á fẹ́ gbàdúrà bí wọ́n ṣe máa ń gbàdúrà gbà wọ́n àbí. but the unction is no more here. the anointing will no more be there. the holy spirit will not be on the benches. this. They will try, they will call upon the Lord. Oh Lord, can you not give me a second chance? And the Lord will not even answer at all. They will cry like Esau. But there will be no answer. And then their heart will be dry. They come out from that gate there. They meet the messengers of the Antichrist. They say, where is your mark? Where is your mark? And then they take the mark. And they are lost forever. Wọ́n wá Jesus said unto the people, He said, Remember Lord's wife. The angels took their hand, come out of this place, because we're going to destroy this place. And he oh. took hold of their hands. He drew Lot out. He drew the daughters out. He drew the wife out. The wife was saved. The wife was rescued. The wife was to go to the mountaintop. The wife was to inherit eternal blessing. Don't look back. Then just behind you. Eh, eh, Fire is coming upon Sodom and Gomorrah. Remember Lord's wife? And she began to think of the jewelry in the world. She began to think of the social parties in the world. She began to think of all the things they left. And she looked back. And she looked back. And she looked back. And she became a pillar of salt. And Jesus said, and Jesus said, and so shall it be. At the time when the son of man shall come. And he says, remember. He says, remember. Don't ever forget in your life. At the time when temptation comes, don't forget. Remember Lord's wife. Have you been saved? Have you come out of the world? Have you come out of Sodom and Gomorrah? Remember. Remember. Remember Lord's wife. Will you be with us in heaven? Will you be with us in eternity? Will you escape completely the world? The Lord is calling upon you today. Don't look back. Don't look back. It will not be long. The trumpet will sound. It will not be long. Our Savior will come. It will not be long. We will leave this valley and the shadow of death. It will not be long. We will leave all this place of temptation. It will not be long. The trial will be over. It will not be long. The joblessness will be over. It will not be long. The barrenness sickness will be over. It will not be long. All the problems will be over. Remember Lord's why? Don't look back. Call upon the name of the Lord and say, Lord, I want to be there. I want to be there. I know you are preparing the kingdom. I will be there on that day. Why don't you rise up and say, Lord, count me among your people. Count me among your people. Count me among your people. Don't let me perish in this place. Don't let me die in this place. Don't let me perish with the sodomites. Don't let me look back. I am weak, I am not strong, but your grace is sufficient for me. You can hold my hand. The temptation is, is on my life. The trial is there. The discouragement is there. The people of the world are calling me. My flesh is pulling me. My relatives are calling me. But oh Lord, help me. Hold my hand. Don't let me fall. Don't let me look back. Always when the temptation comes, always when the trial comes, always when the problems are there, remember Lord's wife and remember Esau. For just one moment, he sold his birthright. He wanted it again. It was too late.